أعوذ بالله من الشيطان الرجيم وأصبح فؤاد أمي لا أربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته كسيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المرابع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فزغته الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فوكسه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسولنا المصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى أن يرث الله الأرض ومن عليها عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يعقين بسيادة ولهم jẹ́ sí pé mẹ́sàrí ti tẹ́ ọ̀fẹ́ fún ọlọ́run ọlọ́run bá máa ṣe àlékún orí àtẹ̀kẹ́ ìjọba ti ṣe fún ẹrú fìdí ilé ìmúlẹ̀ fún wa bẹ́ẹ̀ nínú alukur'an ìpèsè ẹrú bá jẹ́ ní tí máa ń dúpẹ́ لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم ولئن كفرتم إن عذابي لشديد náà ọbàjẹ́ ká mọ̀ pé tí àbájẹ́ ni tí ó máa ń dúpẹ́ fún ọlọ́run rìsọ́ọ̀tì tí a máa ń rí gbà lẹ́yìn ọ̀fẹ́ tó náà ni àlékún orí èèyàn gbọ́dọ̀ appreciate ń tọ́lọ̀ ṣe fún un kó má máa nàgàwó ẹni tí ó bá dáa fún ju òun lọ kí a máa bójú bó salẹ̀ kí a máa wọ ẹni tó dáa fún yọ̀dù tiẹ̀ lọ. in shakartum la azidannakum. sábà ti jẹ́ kékeré yẹn máa wọ lára kí n ṣe tó gbogbo ọgbà ìṣesí tiwa lọ́nà ní ká máa fi ẹjọ́ rò. Nígbà tí yàn ń sojú ọlọ́run ká, yàn ń kọ̀m̀plín, lórí pèsè ní ṣe wá rí báyìí, látọjọ́ yìí látọjọ́ yìí, yàn fẹ́ pọ̀ lójú kan náà ni. Ẹ gbọ́dọ̀ máa wo àwọn èèyàn tó tún já sí pé lọ́jọ́ orí lílà káyè lórí ṣíṣe nǹkan, wọ́n ju yàn lọ. Ṣùgbọ́n wọ́n tún ṣe irun kan bí kéèyàn náwó sáwọn hundred naira two hundred àwọn tó máa apíkéèsì ẹ̀dùn tó wọ̀n ní lọ́wọ́ èèyàn tó ronú pẹ̀ ní àlàáfíà fún àwọn ẹlòmíì lówó lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́n bá máa mọ̀ sí ti àlàáfíà wọn kò falẹ̀ wọn lọ́wọ́ bí wọ́n ṣe fẹ́ lò ó wọn wo owó kò wá sí tí wọ́n fẹ́ fi lo àlàáfíà fẹ́ fi lówó náà sí ṣàlàáfíà rẹ̀. ṣàkàwùtùm là àzí ìdáná kan. abẹ́lòmíì tó ń lówó tó lálàáfíà àbí tó ń rí ṣe ní rọrùn ṣùgbọ́n tó lọ́ mọ̀ àmọ́ kó wàhálà ìdààmúdà àbúbá àrìmọ́wá ìmẹsẹ̀ wọ́n kàn tún ọmọ ni ó wá wà nínú ìgbèkùn tí ò ní freedom wọ́n ń para police station bẹ́ẹ̀ ló ń para court ṣàánú ọ̀hún tí a bá tún ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwọn eléyìí náà pé mi lè mímọ̀ lálàáfíà tí ìwọ̀nba tí mò ń jẹ èyí mo jẹ ẹ̀rín tí mò ń yàn. Jókòó tó kí yan dúpẹ́ fọlọ́n. La in shakartum la azidannakum wa la in kafartum inna adabi la shadid. Àbíkẹ́ àti ẹ̀tún wá ronú ọba orí yìí tó jẹ́ olórí gbogbo orí ìyẹn ìtọ́lọ̀ máa ṣe fún ẹrú rẹ̀ láyé ètò ṣe fáwọn Ní ìpínlẹ̀ mọ́ yìí àwọn kan ti lọ sí ìdíyìn kankan tí wọ́n jẹ epo sí tí wọ́n jẹ ekuru sí wọ́n rẹ̀ ṣẹ̀. àwọn ti dáhùn sórí balẹ̀ fún wọn ti ń tilé yẹn lọ́lọ́run sí wọn wọ́n ti ń sọ̀rọ̀ nǹkan lọ́wọ́ ẹ̀. ní ìtìlẹ̀ ti mọ́ yìí àti ra àwọn ìdíyàn tí wọ́n ti mọ̀ kan nínú àwọn ànábìà ọlọ́run tí wọ́n ti bẹ̀rẹ̀ sí pèlú ọlọ́run tí wọ́n ti ń pèlú ọmọ rẹ̀ kì í ṣe egun wọn kì í ṣe ká máa túbọ̀ fún bí ọlọ́run bá fún wọn ní ìdílé mọ́ yìí àtẹ́lá àwọn ẹlòmíì tí wọ́n ti pa àwọn èèyàn tí wọ́n ti náà wọ́n ń lò wọ́n nítorí káwọn lọ láyé gbé wọ́n fi wọ́n ṣòwò wọ́n fi wọ́n ṣáájú oríṣiríṣi kí ni màá ṣe títí wá ní táwa ti wà lójú ọ̀nà ọ̀la yìí táwa fi ń tàbí rí ìsìlámù wá ṣe. aburú pọ̀ láyé aburú ilẹ̀ ń pọ̀ lójoojúmọ́ ni kí ni a máa ronú pé ó sì máa dínkù ronú tí ò lè ṣe é ṣe ni ẹlòmíà ni afẹ́ náà ń bẹ́ lọ́n ká yìí ah, máa dàrú sí ni kálá àbẹ́ lọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run lórí ilẹ̀ ayé ni pé ẹyẹ bá ti ń súnmọ́ ìparí báyìí tàbí ń súnmọ́ pé ayé ti ń fẹ́ ń kásẹ̀ ńlẹ̀ pátápátá tá a mọ̀ sẹ́rọ̀lẹ̀ ayé gbogbo nǹkan a máa wọ́ sí ni. anábìrin bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam òun náà ni a ṣe máa máa fi ọdún iye ọdún iṣẹ́ láti ẹ̀ tó ń sọ ọdún ètò ìgboro iṣẹ́ náà bá ní bẹ́ẹ̀ ni ọ̀ láwọn ìbàjẹ́ ìwà burúkú tẹ́ ẹ̀gbọ́rí ẹ kàn máa dídí gbọ́ kó tún burú sí ni ṣáwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí lẹ́kùn yìí tọ́jú ìṣe wa burú tó báyìí láwọn ẹ̀sìn yẹn máa ń gbọ́ sí máa ń rìn láyà bàbá sísí tójú ọmọdún márùn-ún. Ah! ó sì wá burú tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí tó tún burú jù bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ bí sáà náà ti sọ yẹn sallallahu alaihi wasallam ó ní táyé bá ní kásán ńlẹ̀ lọ aburú àmọ́ wa lágbára sùn tèṣí a máa sùn lẹ́gbẹ̀ẹ́ tọdún yìí subhanallah ilaahu ṣé àwọn ẹni tètè ń jalè ní tó fi kàn sáwà nídìí owó àwọn ìjọba ó ṣe wá jẹ́ tó yẹ ló wà ń burú sí lọ́dọọdún bí tó gbé mílíọ̀nù lánàá táwọn èèyàn ń pariwo pé áà ah, ten million tán tán ẹ wá bẹ̀rẹ̀ sí gbọ́ ní bílíọ̀n ẹ wá bẹ̀rẹ̀ sí gbọ́ ní tírílíọ̀n àtúnṣe ah, ah, wá burú tó báyìí bẹ́ẹ̀ ni bó ṣe máa máa rí lọ náà ní ẹ̀rù yìí ṣe pé ṣé àwọn àfáà lánàá ṣé a ti tẹ̀lé àwọn àfáà tí wọ́n yẹ hànà ni kò ṣe ṣẹṣẹ lẹ ṣé wá jẹ́ táwọn tòní tí wọ́n yẹ hànà náà. ju àwọn tàná lọ. wal asri innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat وتواصوا بالحق وتواصوا بالصبر. إنه سورة إليه يا أخي مقدمة إيه ẹni pé ọlọ́run bá jẹ́ ká mọ̀ ń bẹ̀rẹ̀ pé wàlẹ̀ àásù. wàlẹ̀ àásù. Imam Ibn Kathir rahmatulahu rahmatulahu àtàá ṣàlàyé ń bẹ̀rẹ̀ pé táǹpẹ̀ ní àlẹ́ àásù. wọn náà ní ìgbà tí harakati bá ní Adam àwọn ìgbòkègbodò máa náà bí Adam tí mo fẹ́ mo fẹ́ sáré ṣeré mo fẹ́ sáré ṣe tòun tó máa ń kọ̀ rẹpẹtẹ ìgbà tí ilẹ̀ ń ṣú lọ lọ́dọ̀ tó lọ kẹ́lí máa sòkò yìí. Eh, ló fi ló ní àlàáfò àgbé tí yàn bá ń tajà ní arajà àbí yàn jẹ ní fi mọ́tò òṣìṣẹ́ àbúkú ní ṣe ọwọ́ tó bá ti ń di àsìkò sọlátùlá àtò ẹbá ti ń kírun sábà yìí mo tún máa máa wá sórí ahọ́n gbogbo yẹn ní kí ilẹ̀ ti ń ṣú o ẹjẹ́ àti kọ́mọkọ́mọ ajẹ́ ti ti dára mọ́ ilẹ̀ ń ṣú lọ. ìwọ́n tún ní kálukú sáà ń ṣe gírígírígírígírí yẹn rí nǹkan mọ́lọ́lé àsìkò gbà náà lásìkò tá a wà yìí náà. wàlá àṣírí ìgbà táyé ń kásẹ̀ ńlẹ̀ lọ. nàlẹ́ ẹ̀ǹsà náà láti ẹ̀kọ́. ọlọ́run náà àwọn èèyàn máa bẹ nínú òfò lásìkò gbà náà. bọ́ọ̀rù ọ̀kìwà. ṣùgbọ́n àwọn èèyàn sí nínú òfò báyìí ní ìsìn lóòótọ́. àwọn èèyàn máa lò ṣẹ̀mí nínú òfò. àwọn èèyàn dẹ̀ máa kówó jọ rẹpẹtẹ ẹ máa ṣe ọ̀yà ìrìn ni kò yé wa o. àwọn yẹn máa hu àwọn ọ̀wà mí ẹ̀ jẹ̀ máa hu ká àgbàlagbà báyìí ó yẹ kọ́ níta àdọ̀bálẹ̀ kí wọ́n nà ni kí ló ṣe òfò yẹn ni. nàìjíríà làbí kùsùn. àwọn yẹn á lanu san ọ̀rọ̀ mi báyìí gbà wò ẹ̀ẹ́dẹ̀ wo mi kẹ̀ sí ìbárùn sọ̀rọ̀ báyìí ti wá jáde lẹ́nu ooru tí. ìnáni ń fa àná láti ẹ̀kọ́. Ọlọ́run àwọn èèyàn máa bẹ nínú òfò. Ìlàlá nìyẹnà ámánú. Ẹ máa ń bá àwọn oríṣiríṣi ìdájọ́. Ẹni tí ó jí owó, owó tí ò tó ra táyà, wọ́n dẹ̀ máa ju títì mọ́lé. Ẹni tó ń dẹ̀ jí owó, tó tó ra jẹ́ẹ̀tì wọ́n dẹ̀ máa ní wọ́n sì ń wòye sí ẹjọ́ rẹ̀ lọ́pọ̀ yóò jẹ́ ẹ̀jẹ̀ àbó jà rẹ̀ adẹ̀ ti jẹ́ lọ. ṣé kìí ṣòfò lélẹ̀ yẹn. nàlẹ́ ẹ̀ẹ́dánà láti ìkóso. òfin yẹn wá lọ bẹ́ẹ̀ ìlàlàdínà. ìlàlàdínà àmàlú wà nílò pàlẹ́ ha. ẹ̀sùn wọn ní sófò tí ò ní kópa nínú òfò tí ò ní jẹ́ ní òfò lásìkò tá a wà yìí táà ní báńkì yóò kò kóníkàlùkù wa náà kọ ṣé ní wàá nù wọn ṣé ní wàá nù wọn kájọ yẹ̀ wò. الذين آمنوا وعملوا الصالحات torípáyé ti dé di ọba ọba ọba òkúlẹ́sẹ̀ ìṣẹ́bí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń lò ní ìsìn nìyẹn ẹ̀rí máa tẹ̀lé ká dàgbò ẹ̀rú ká gbogbo ọ̀nà tó ní kálukú ẹ̀ṣá máa gbà bá tẹ̀tọ́ lọ́nà àmàlọ́yanjú ẹ̀ lọ́hànà kódà yìí wọ́n máa kódà kó máa kó máa tiẹ̀ lójó ọdún mẹ́wàá lọ tó ń bá fọdún mẹ́wàá náà gbádùn pẹ̀lú ọdún orí omi yìí náà orúkọ yẹn lóye ní parí àwọn yẹn máa ròyìn òun. ìlàlàbí na àmàlú wà ìlú sàlẹ̀ ha. báwo náà àwọn tí wọ́n pa ìwọ̀n ọlọ́run tí wọ́n ṣe tí wọ́n ọlọ́run bá ní tí wọ́n ṣe. àmì ló sàlẹ̀ ha. wọ́n ti ṣe eré tá a lọ́rùn láyé kí wọ́n ṣe lẹ́yìn ìpáyà ọlọ́run ọba àwọn ọdún ṣe lẹ́yìn. sọ́ọ́sọ́ọ̀jì lè hàn kàn. wọn lè má kírun wọn lè má gbá rẹ̀ wọn fi ìsìláàmù wọn ṣeré wọn fi ọwọ́ sùn ìsìláàmù kan wá fọwọ́ sùn di ayé mú. lọ́sọ̀ bẹ́ẹ̀ ló fi ṣeré nìyẹn ọwọ́ sùn ló fi di ẹsẹ̀ rẹ̀ mú báyìí bí orí ìka ọwọ́ sùn méjì ló fi di mú báyìí ẹ̀sìn nígbà tí ń bá aráyè yẹ ọwọ́ àwọn gbogbo ọwọ́ tó kọ wá fi wọ mú báyìí kò ní wọ́n lè gbadi mo gbogbo wàhálà tó kò láyé ta ló ń la ní kí n sọlọ. ìlàlẹ́bí na àánú wà nílò sọ̀rọ̀ ha. wàtàwàsọ bíi hàmì wàtàwàsọ bíi sọ́bẹ̀. ọlọ́run bá ní lẹ́yìn náà wọ́n ti mọ wá ṣe ìṣítí fáwọn èèyàn òdodo ọ̀rọ̀ wọn ò ní jẹ́ kó hán láhàn wọn ẹ̀rọ onífà wọn láti tó tọ́ àwọn ò ní jẹ dòdò kí wọ́n gbàgbé òdòdò ẹwà jọ́wọ́ tó wà láyé lónìí táàfẹ́sì kan bá ń ti wá sí tó sojú abẹ́ ń kó abẹ́nìkan náà ló ń náà jẹ́ni tí máa ń sábà pèsè bí abẹ́ orí rédíò tó máa ń sábà sọ̀rọ̀ tó máa ń kíritisáìsì àwọn ìjọba tí wọ́n bá ń kó wa tí wọ́n ń ṣe ṣekúṣe àwọn adágbọ́n yìí bá jẹ́ àwọn ọmọdé appointment àwọn adágbọ́n yìí bá jẹ́ wọ́n á gbé nǹkan kan lé wọn náà lọ́wọ́ bọ́nà jẹ́ ń bẹ̀. àfihàn sísẹ́ nípa tí wàá jẹ ilẹ̀ rí ojú adó. ó wá kéré nínú ẹni tí wọ́n máa ní yá o afẹ́ fún ọ náà lélẹ́yìí tí wọ́n ní ṣe ẹ̀ ní tìmí lọ́wọ́ àti máa di iṣẹ́ ọlọ́run mi. ó kéré Allahu akbar illa alladhina amanu ṣé èso tẹ̀yẹ́ pa àwọn afáàmì láti lè sàwáyé ń tọ́bi lọ́dọ̀ olóṣèlú àwọn kan kan fúnra ara wọn ni wọ́n lọ́ ń lọ́bi lọ́dọ̀ àwọn ìyẹn fún àwọn bàbá wa tàná àwọn afáyẹsẹ ìtàná àwọn olóṣèlú àwọn chairman àwọn gómìnà àwọn kankan president ni wọ́n máa ń wá wọn lọ bí wọ́n bá wà tọ́mọ́tẹ̀ débẹ̀ náà wọ́n á dá ọjọ́ kan wá ṣe wà tó fún wọn ni èsì kan máa gbọ̀n ọ́nà máa máa rábà bàrábà bà á sáré àwọn àna máa máa kọ́ ọmọ kí ó lọ bá wọn lé rárá Al-Qur'ani ń sẹ́yìn máa wá ń bá ní kí ń sẹ́yìn máa ń gbé lọ bá ní káàkiri. إلا الذين آمنوا وعملوا الصالحات فأصبحك وتواصوا بالصبر bákan náà àwọn tí wọ́n tún máa ń ṣe wá àtúnfara wọn pẹ̀já ti dúró ìgbà yìí ti rí báyìí ni o ẹjẹ́ máa fara dá o ẹ má jẹ́ akọ́jú o ẹ má jẹ́ àwọn aago aláàgọ́ ṣiṣẹ́ o pè ń wo pa àwọn kan ìyàwó làwọn ti tí fi ń mẹ́ẹ̀kì ẹ̀ ìyẹn má ṣiṣẹ́ ní ọ̀dọ́ wa o àwọn tó ń bára wọn sọ bẹ́ẹ̀. kì í ṣe irú máàmù kan ní àdúgbò kan lóògùn tètè wá ń bì í tọ́nù wá dédé máa sọ mi lórí rí pé tó bá rí owó ìjọba yìí tó rí mi yìí tó rówó yìí ṣá máa kó bọ̀ kó náà wá ń ala ah. tó bá ìyàwó náà lọ ṣe ó ṣe wá sí ẹṣẹ́ àkànbí wa kájọ náà. ẹni ẹni pọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ilé ìjọsìn náà bí wọ́n ti ń tẹ̀lé yẹn ibi owó owó èlé owó olè owó tí ò má pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n lọ ń wọ́ àwọn náà lẹ́nu ìgbà tí wọ́n ń bẹ̀ táwọn wá fi ra mọ́tò tí wọ́n fi ń kọ́lé tí wọ́n fi ń ṣeréṣiríṣi àwọn pírójẹ́tì káàkiri. àwa gbọ́dọ̀ máa ṣe wá àfẹ́ṣe sùúrù fúnra wa agbọ́dọ̀ máa ṣe wá sí ẹfara dáfúra wa ẹjá tí ó dá àsìkò ọlọ́run àsìkò ọlọ́run ló jù. الإمام الشافعي رحمه الله ورحمة واسعة وأن لو ما أنزل الله على هذه الأمة إلا هذه السورة لكفتهم. أن سلام الله بس السورة من كلمة láti fi ṣèṣe sí ìkìlọ̀ àsọtẹ́lẹ̀ fún àwọn àdéhùnmọ̀ yìí lẹ́yìn sọ̀rọ̀ eléyìí náà àǹkà yìí ah, wọ́n ló máa tó ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó lásìrì yìí ó tó kéèyàn ti palẹ̀ ara rẹ̀ mọ́ wípé ọlọ́run máa wọ́n nu wa o ó máa lásìkò kan bọ̀ sí sásìkò òfò kò wá ní jẹ́ kí bá ti wá ń fẹ́ kó sí nǹkan òfò ilé ọ̀rọ̀ pípa á padà kékeré mú pa fún náà wọ́n ní ìbínú ọlọ́run á máa gbóni bí isi na àgbẹ̀rẹ̀ padà pé kí ló ń ṣe fúnná wọn náà túbọ̀ tán níṣìnà ò ní ta a tún máa wá ṣàkóbá fún ọmọ ẹni rẹ̀ tí a bá fẹ́ jalè a tún rú lẹ́ẹ̀mejì pé ọ̀ràn lálùkìyàmà tí ẹ pẹ́ni tó ní kò ní lè gbọ́ owó padà dúkìá inú òun èèyàn nínú ìjọsìn yẹn tí a bá ń kó gbogbo àwọn nǹkan yìí tó bá ti fẹ́ kó sínú kankan a máa gbẹrẹ padà. ọ̀pọ̀ ìjàrọ̀ náà sùn á máa kùn tún àádọ́gbò. فاليوم لا أدب يغني ولا فطن كما يجاز كفر سنة سورة القصص لن يتعطي في كفر وأنت قرأ لكم على رسول الله صلى الله عليه وسلم Ìjọ́lọ́n kò bá túbọ̀ ṣàlékún yọ̀nà rẹ̀ fún àṣàhàlà. Ìkànnà ìjọ́lọ́n àbá náà kò máa túbọ̀ ṣàlékún ìmánì wa. Ṣàlékún ìgbáyé gbádùn fún wa lọ́nà tó halal. Ọ̀lọ́nkú jọ ó ṣètò ìgbáyé wa yìí nírọ̀rùn fún ẹnì kankan wa. An tẹ̀síwájú nípa ìtàn ìgbésí ayé Nabiyullahi Musa alayhi salatu wa salam. Ànábì ọlọ́run tí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ jù àlàyé nípa ẹ̀kúnrẹ́rẹ́ ní tó pọ̀ nínú ìkòtò ìdí ayé rẹ̀ fún àlùkùránì rẹ̀ pẹ̀tẹ́ ètò ìdílé omi ètò ìdáwájú ẹ̀ nínú gbogbo àwọn ànábì ọlọ́run níbi sọ̀rọ̀ rẹ̀ nínú àlùkùránì tó pọ̀ tó báyìí òun náà là ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ibi tá a bájú lọ́sẹ̀ tó kọjá òun náà ni ìgbà tí ìyá rẹ̀ a ti tún tó kọ̀ nínú àwọn tá a tún kala ọ̀rọ̀ yìí náà lọ́wọ́ bẹ̀rẹ̀ yìí ṣùgbọ́n ṣe a máa tún fi bẹ̀rẹ̀ náà ni wà á sọ ha kó áàdù ummi musa fàrẹwà. wà á sọ bá ha kó áàdù ummi musa fàrẹwà. كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين Anábì Musa alayhi salatu wa salam. Gbàtí ìyá rẹ̀ padà di ń tó bára rẹ̀ láàfin pẹ̀lú pé wọ́n ti ṣèwádìí wọ́n ti dààmú. Ta ló fẹ́ tọ́ ọmọ yìí tí wọ́n rí tó fẹ́ bá wọn fún lọ́mú? Nǹkan níjì náà ní kẹ́jì yẹn kàn fún lọ́mú ọ̀. Tó bá ti jáyàn, wọ́n fẹ́ yàn dà rẹ̀ ni ọ̀. Bọ́dẹ̀ ti ṣe fún ìyá Anábì Musa náà rí. Òfin lọ́mú tán mo ṣe jáyàn báyìí wọn ni màá wá lọ́sì ẹ̀ tó ṣe tó ń ta ìlọ́yẹ̀ ẹ̀kún náà ló ti ṣe yìí. ìwà táwọn ibi tí anáyè Musa ń wo anáyè Musa wọn ni ọlọ́run bá ṣe anáyè Musa lọ́mọ tó jẹ́ pé pé ẹwà tọ́lọ́run bá kò sí lára ẹnìkan ò ní kó má ṣe mà. kò sẹ́ni tó máa wọlé ẹ̀kan tí ò ní tu wò ẹ̀dá lè ẹ̀dá rèé. mo fẹ́ bí yá pé ẹ̀ẹ́dì ń ta ọ̀rẹ́ wa tó ànábi wa Yusuf alayhi salatu wa salam òní ẹni tọ́lọ̀ wọn bá jẹ́ kó rẹ̀ wà jù lẹ́tà lọ́hà tuwa. arábì Musa yìí náà ti torí tọ́lọ̀ wọn fẹ́ ṣe fún tó fẹ́ fi dáàbò bò ó. من ولقيت عليك محبة مني لجبن أعلى عيني ọlọ́run ọba máa máa fi ìdí àlẹ́ rẹ̀ mọ́ sá àlẹ́ ìsọ́lá tó sàrà ó fi sọ́kàn àwọn tí wọ́n ń kórìíra gbogbo àwọn àkókò àti àwọn nígbà náà tí wọ́n dẹ̀ ń fa àwọn ọkùnrin wọn. olóòfà tó já pé ńgbà tí ìyá rẹ̀ gbé dání a tún wojú ẹ̀ báyìí pé ah, ọmọ mi rèé وأصبح فؤاد أم موسى وأصبح فؤاد أم موسى فارغا kò wá sí nǹkan ní lọ́kàn ìyá níbi musa má ẹ̀mí rẹ̀ pa sófo nípa ayé nípa èrò mi kò lérò méjì lẹ́kàn ìtumọ̀ rẹ̀ yẹn asùlọ́ha fún ààzùhà fún àrígá bí màánà kọ́ àlìyá àni òmórè dúnìyà kò rẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ yìí ọmọ yìí ọmọ yìí náà ni pọ̀pọ̀lọpọ̀ àwọn wa tí wọ́n máa ń dààmú ṣe wàhálà lórí kò ní irun wọn lójú aṣọ aṣọ́ọ̀fù kò ní irun wọn lójú àti pàwọ́pọ̀ tí wọ́n ń ṣe sí wọ́n máa gbájú mọ́tò mọ́ yẹn kọ́nà àwọn tí wọ́n bá ní wọn tún bẹ̀rẹ̀ sí ta nítorí tó títí torí kọmọ iṣẹ́ ayé kọmọ iṣẹ́ iṣẹ́ láyé ọmọ ọmọ bí a máa mọ́ ó wá bẹ̀rẹ̀ sí ro tó bá ti wo báyìí a tún sórí kodò a tún lérí. nǹka dájú la túbẹ̀ di ìdí láwùlá àrùn rọ̀bá kọ́ná ha. ó fẹ́ lè sọ jáde síta ó fẹ́ lè voice out wípé ah, látọ́bọ̀dé ìbèrè. ọmọ mi lọ́mọ yìí aláhàtúwà. nǹkan adájọ́ láti ìbèrè. àwọn obìnrin yìí tẹ̀ ń sábà ní gògóńgò. à ń sábà níbi tá à ń fọ̀rọ̀ pamọ́ sí. ọ̀n lọ́kàn. obìnrin mi irú ń tí ara ìmúṣá ṣe tọ́lọ̀ wọn bá jẹ́ kó rí tẹ̀ mọ́ra yìí. ó lè dá gbọ́n wá lè kan fún gbọ́n mọ̀ yẹn kó tún fá jáde ó lè dágbọ́n ti máa yàwó ọba lójú ó lè ti dágbọ́n ti sọ̀rọ̀ pé madam tẹ̀ ẹ̀ lọ́mọ yìí ni kílé tẹ̀yìn wáyé fúlá mọ́ ṣùgbọ́n ṣàmúmára òun náà. kàdá sí ẹ̀dúgbò dìdì láòlá sábàkùnà àlàkọ́lìhà. ó fẹ́ẹ́ lè rí ṣùgbọ́n náà wọ́n bá fúnra ara rẹ̀ ló darí ọ̀sán. láwùlá. ọlá ní sèké bá ń ti pa àmọ́. àrọ̀bákùnà àlàkọ́lìhà. àmọ́ ọmọ òbútú tó sílẹ̀ di pé ṣàfaradà ò ní ìṣòro. lídàkú nàmínà lè mọ́ mi ní. ìṣòro ṣe kúkú mọ̀ pé olùgbàgbọ́ òdodo yẹn afẹ́ kí àpẹẹrẹ ìgbàgbọ́ yẹn hàn farada tẹ̀mọ́ra. lìtẹ̀kùnà minal mu'minin. ìgbà tó náà bá ṣeré eléyìí. bí ànábì Musa mọ̀ wọ́n lọ́mú tó bá padà wá yé. sanabi Musa wa gbúwò láàbù tó wá di tó náà wá bá ń káàkiri. kọ́dà wọn ni lórí lórí ibùsùn fìlà àwọn ló ń sùn. ọmọ gẹ́gẹ́ bí ẹni tó ti fi ṣọ́ ọwọ adijọ kan ẹni pé nínú sọ̀rọ̀ tó ha àyè kan wà níbẹ̀ sáni bí musa ti ń tọrọ àwọn kankan lọ́dọ̀ ọlọ́run tóni rọ́bì ṣẹlá ṣẹlẹ̀ sọ́dẹ̀rì. rọ́bì ṣẹlá ṣẹlẹ̀ sọ́dẹ̀rì wáyà sírìlì amúlì wà lólè ọ̀kọ̀dà jẹ́mi mẹ́lẹ́dà ní ìyàwó báwòlì. kí ló bí àdúrà sànàbí musa ń sọ̀rọ̀ mi pàápàá jùlọ wàhálùlẹ̀ ọ̀pẹ̀dẹ̀sà ní sísà nínú ìsàdé yọkọ̀ ọ̀rọ̀lì. Àwọn èèmù ta ń sọ̀rọ̀ bí ìpè ọlọ́run òṣèlú kókó tó ń bẹ ní ahọ́n mi yìí bí ọ̀rọ̀ mi ò fi ẹ̀ tó dàbí ìtumọ̀ ń kí lólo yìí tó dàbí ìgbà tá lọ yìí lọ́kùnrin kótó wà láhàn mi. wàhálà lè ọkùn dàda ní lìsání. jọ bá ń bẹ bá ń bẹ bá mi bá mi bá mi tún kókó yìí. kẹfọ orúkọ òní. àwọn ànábì ọlọ́run máa ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ẹ̀kọ́ tẹ̀lé ṣáàjá ní òdiwọ̀n tí wọ́n ní kò ká tà lórí nǹkan yìí. ó ní pọ́pọ̀ tí mo fi ń bẹ̀rẹ̀ tó kọ bá mi tu yìí wọ́dà pé káwọn èèyàn mo fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run yìí bá lè gbọ́ mi wọ́n ta sọ̀rọ̀ rẹ̀ ò kílẹ̀ yẹn bẹ́ẹ̀ ni a ọ̀rọ̀ yẹn fẹ́ sàkóra wọn kílẹ̀ sọ̀rọ̀ àná lè mú kílẹ̀ tó ń sáhàn rẹ̀ tó àléhìn sọlá tó ń sọlá ẹ̀dá sọ́nà wọn bá dá wọn ní pé ẹ̀dá tó pé tí ò lálébù kankan lára ni wọn. àwọn sọ́nà wọn bá dá tí ò fi àlébù sí wọn lára bóyá ojú rẹ̀ dà bóyá apá rẹ̀ rí bá kan bóyá orí rẹ̀ rí bá kan ó ti sọ̀rọ̀ bóyá ẹsẹ̀ rẹ̀ rí bá kan rárá ọlọ́wọ́n bá ṣe àwọn ọlọ́bẹ̀ ọlọ́wọ́n ní ẹni tó pé ní sọ̀rọ̀ látòkè délẹ̀ ẹ ti wá jẹ́ ó ti wá jẹ́ pé àhán wọ́n ní àléébù ṣèkò wa tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀ lọ́kọ̀rọ̀ tó dé wọ́n kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa nínú àwọn àlàyé wọn ní wípé níta ń pè ní àlàáyé wọn nánà méjì lọ fún sí àlàáyé bọ́ fún mi wọn ní ń bẹ níta ń pè ní àlàáyé bọ́ làásùlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní àlàáyé bọ́ àìbù àkọ́kọ́ ni àìbù tí àléébù náà Yorùbá ń pè é àléébù tó jásí kó wà lára tí wọ́n bí ni wọ́n bí ẹ̀ àbúlé àtọ̀bí ẹlẹ́ẹ̀kejì wọn náà ni àlàáìbù àtọ̀rìkù àléébù tó jásí pé wọ́n bí máa ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí láyé ó fi wá sọ di ẹni tí apá rẹ̀ dá tó wá dẹ̀ ń tí ìsapá báyìí. òbí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn máa bèrè mí náà lọ sí tàbí wọn bá gbé nǹkan lọ nígbà ṣe bèrè àràrà ìgbà kan tó lásìtẹ́ǹtì ni ó ní wọ́n fẹ́ mọ̀ yàtọ̀ láàárín ìwò làbímá ìwò ní tó ṣe rí wá pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan wọ́n ní tìtorí ìdí èyí anábì Mùsá ò lálẹ́ ipò àwọn alátọ̀rọ̀ ìgbà tó dáyé ló fa olùtò ní ló wá bí i àwọn anábì Mùsá ń ṣeré nínú ilé ń jẹ́ kan ní àdìsọ́látọ̀ sọ̀rọ̀ tí fìrí àánú náà ń gbé dání gẹ́gẹ́ bí ọmọ anábì Mùsá wọn ni ló bá fìrí àánú ló bá gbalẹ̀ kẹ́kẹ́ ó fún ní fọ́tí nínú ìrẹ̀wáyà mi wọ́n lọ mú di ọwọ́ rẹ̀ tó fi ṣeré ó fọmọ lórí ọ̀làjùmọ lórí pa. nínú wa bí fúra mi bí a irú wa bàjẹ́ wò rí irú wọ́n sí wò rí ṣé kì í sọmọ burúkú lọ́wọ́ yìí ṣe yàtá ah, mo jẹ́ ní máa pa àwọn ọmọ gbà yẹn o madam wo ló wà ní káfọ́ mẹ́lẹ̀ yìí lẹ̀ ah, ah, ó ti bẹ̀rẹ̀ sí yọ owó ní abáyé nítorí àwọn bá ní àbíká pa ìyàwó rẹ̀ bá ní àà díẹ̀ mọ́tìlélì yìí kò mọ tó ń ṣe mọ tó ń ṣe eléyìí ò já nǹkan kan mọ́ ẹ má pa fìràn wa ní ọjà tó bá wá rí bẹ́ẹ̀ àbíká ṣe sáà tó bá jẹ́ ká má pa á torí nǹkan ṣe yìí ti dè mí nínú.

jamrọ ni ìṣẹṣẹ náà alóòlò kíni òyìnbó rẹ ní dáàmán wọn wá fi sínú ìgò kan tó ń da yìnyínyìn káwá rí báyìí tìmọ́tò ṣe fọwọ́ kan ìjọba alóòlò ẹ̀ wọ́n dẹ̀ mú aljamrọ ògúnná àwọn míì ní àtàmùrọ̀ wàlìjàmùrọ̀ ní fìràwọn lòlò ní rúwáyà ní àtàmùrọ̀ jàmínú wàlìjàmùrọ̀ àti ògùn náà ẹ̀ṣẹ̀ náà ẹ̀wọ̀n tó méjèèjì tí yẹn bá mú fẹ́ gara wọn yẹn náà jọra wọn. ọwọ́ ni pé àwọn ẹgbẹ́ wọn sá ẹni ẹjẹ́ àwòkọ́ mọ̀ ní méjèèjì yìí káwọ bóyá ọmọdé ló ń ṣe lóòótọ́ tó bá ti ọmọdé ló ń ṣe àkójọ ọmọdé wo. apádùn rẹ̀ lórí ètò ṣe. wọ́n ilá nàkútùlù àìjẹ́bẹ̀ àyànjú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n náà rẹ̀ wọ́n sáà yìí tó jọ sí lójú wọ́n náà nà lùlù yẹn jọ́hárù yẹn jámánì yẹn olówó olójú bí bá mú ọ lọ bọ́wọ́ rẹ̀ ti fẹ́ kàn báyìí wọ́n ní ọlọ́run wá wọ́n ó yá jọ́wọ́ rẹ̀ mú. ni mo gun náà yẹn kó má pẹ́ lọ́wọ́ rẹ̀ pàápàá kó mu lọ sẹ́ni lẹ́sẹ̀kẹsẹ̀. allah akbar riwaya tó sọ̀hìn ha ìlúmọ̀ ibn Kathir wọ́n sọ haha ọ̀rọ̀ yìí nínú tafsir wọn. ló bá fi fẹ́ nu n tó ṣokùnfà ahọ́n rẹ̀ tó lọ́ọ̀rì wọlé. ní fìlà hàn ní àà. kò mọ tó ń ṣe lóòótọ́. qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. ó jẹ́ àná lè mú sáré tó láyé. àlìyé sọ́lá ti wọ́n kí ló dé ìlànà lórí fi máa ń bà wá ń pàtàbára fa mi nítorí ń ṣe dáwà tó wá ní ọ̀tá kọ àbíká dira ibi jàǹdà kan jọ ní a ní àfa kan wá lẹ̀ ló sọgbàdì ló sọfún pa ló múra bí ìgbà tí kébìrì lójú ogun ló mú kan ló fà lọ́la mo wá ń béèrè lọ́wọ́ rẹ wá sí tó lóun rí tó ní nǹkan tó dira wá ní ẹ̀tọ́rọ́ tó ń farò. Mm-hmm. wọ́n ní wọ́n pé mùsùlùmí kì í bá wọn sọ o. kí ni àwọn kan ní. Ah, ah, máa ṣe lọ́wọ́ ó ní òun rí fúnra ara wọn wọ́n sọ fún un pẹ́kọ́ ní agbádá tó wọ̀ wá. bó ṣe gbọ́rọ̀ ń táwọn wà náà bó ṣe ní kó ní kálukú káṣọ ní ilẹ̀ tó ń sàn yìí láyé ṣe yálọ́jà. ewu bàtẹ́ di àfa ṣẹ́rọ̀ pọ̀lọpọ̀ àwọn olórí ìjọ yẹn bọ́ ṣe bí nìyẹn. súnà nìkan nìyẹn lè lóun ṣe kọ́kàn balẹ̀ láti sọ pé ẹni ṣe ó ṣe tẹ̀lé àfa àdúgbò yìí àfa abúlé àfa ìlú yìí ọkàn balẹ̀. ṣùgbọ́n lẹ́yìn eléyẹn ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n ń tẹ́ ń di o. torí kí ni torí ogun ayé subhanallah. eléyìí náà ni tó ṣẹlẹ̀ sáà nàbí musa yìí pé ah, ah, ah, eh, gbogbo àrùn ló lè máa ṣe ní tí ń ṣe dáwà tó lè mú mara èèyàn ní fúra máa ṣe wá máa ti dáwà lọ ṣe bí àrùn àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ irinṣẹ́ dáwà gangan rè iṣẹ́ tó máa ń ju àfa onídáwà jù rẹ̀ abẹ́rẹ́ ti kanilára bí kéèyàn ró wù mí ra lẹ́sẹ̀kẹsẹ̀ ìlú náà fẹ́ tà jẹ́ ìrà òun mo fẹ́ lò. wọ́n máa ti ń di ewo ló mú bè kan á lò nǹkan kó fi tù kó ṣàfihàn tó fẹ́ di tán. tó bá ti ń pọ̀ jù ó sì lè sáré lọ bóyá bí àwọn kílẹ̀ ti ń pè é làjín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó ń bá ha ha ha ẹgbẹ̀rún tó ń tọ́ mọ̀ ká. apá ẹgbẹ̀rún tó ń tọ́ mọ̀ ká o. Màálà rabbi ṣírọ́kà ní sọ̀dẹ̀rì. Ẹ̀rẹ̀ ló wá àná yóò mú sánà wípé a rabbi ṣírọ́kà lè sọ̀dẹ̀rì. Ṣírọ́kà lè sọ̀dẹ̀rì. Ọlọ́run tó ṣàánú mi, ṣiṣẹ́ báyọ̀ kan Wọ́n yá sí òní àkórí. sàlámàrí ọ̀rọ̀ mi rọrùn torí tó gbé kà mí wájú yìí ó lágbára. wàhálà ni ọkọ dàda mi lè sá. tó tẹ̀rí tó ń dùn mí jù láhàn yìí bá mi tù kókó tó ń bẹ́ẹ̀ bá mi tù. àdáwò ilé ẹ̀kejì tó kàn án lè Musa alayhi salatu wa salam. ọkọ̀ aráàlú ìṣesí tí wọ́n máa ń ṣe gẹ́gẹ́ bá ẹni tó bá gbábúlé rí náà ṣe máa. àwọn ará abúlé òdì gíta sábà ń pọ̀ látòkó oníkàlùkù àbọ̀ sí odò odò ọkùnrin máa ń sábà wà odò obìnrin á wà abúlé mìíràn tiẹ̀ ṣe yàtọ̀ wọ́n bá ti ń pọ̀ látòkó báyìí oníkàlùkù àbọ̀ sọ́lẹ̀ ádẹ́bẹ̀rẹ̀ sí ìlú ìlú a máa wá bí ara wọn láì kákùn tí ò ní bi kankan sí wọn má wọ́n máa wo ìwòwò ara wọn báyìí máa kan náà lódò bẹ́ẹ̀ lè ní àti tó bá ti dọ́dọ̀ tó ti bọ́ṣọ tán a tún kọ́kọ́ wọnú wọn agbọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ odò lọ akọ́kọ́ la yàgbẹ́ pẹ̀lú òhò yẹn náà ni a ti máa bọ̀ bẹ́ẹ̀ a ti máa wẹ̀ ọ̀hún ẹni tẹ̀ kankan má a ti máa gbọ́ agolódò obìnrin rẹ̀ o láàbílẹ̀ ní ìtura gbódò obìnrin lẹ́fẹ́ gbà kọjá àbíkẹ́ ṣàgolódò ẹ̀yin ọkùnrin ẹ̀ kọ́kọ́ ṣàgolódò kẹ́ tó kọjá lọ́dọ̀ àwọn obìnrin ìfá obìnrin náà láyé ara wọn àti sáfún ìyálà mọ́yìn náà wọ́n ti yálà káṣèké bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà bí wọ́n ṣe rí náà nìyí náà lásìkò ànábì Mùsá alayhi salatu wa salam ṣùgbọ́n kíkẹ́ bí ìjà náà bí ọlọ́run ọlọ́run bá ti fi pamọ́ sí lára ànábì Mùsá nìkan ni kì í wẹ̀ ní hóhó níta gbangba gbogbo ìgbà tó bá ti fẹ́ wẹ̀ báyìí pẹ̀lú àwọn èèyàn òun sán bàtẹ́ bí rẹ̀ yàní àbí kí ni bàbá máa ń sàn bí rẹ̀ kì í ṣe àwọn bàtẹ́ tà ń sọlẹ̀ kan o alọ́sọmọ́ ti bí rẹ̀ láti fi kọ́fà àwòrán rẹ̀ lówó rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé káàkiri ìlú wọ́n náà pè ní nǹkan ọmọkùnrin. àṣẹ ló wẹ̀ ẹ́. ẹ̀rí ẹ̀sùn ìwé ni kò lè ta kò ní kíní yẹn àánú kò ní kókóró yẹn torí ẹ̀ ló ti máa ń faṣọ bòdì lọ́ba ń pè káàkiri àárín ìlú. káṣírí máa tún. káṣírí máa tún. ọ̀rọ̀ ẹ̀ ti wá sẹ́ẹ̀dì káàkiri rẹpẹtẹ ah, ah, ah. ṣẹ̀dá pé àwọn bàbá ń lẹ̀ yorùbá wọ́n ní ọlọ́rọ̀ àbítíbíjì àyìnbáyé ọ̀rẹ́ ẹlòmíì tí wọ́n sọ tó ń fara ara rẹ̀ síjẹ́ lọ́rọ̀ òkọ́ tí a bá lè fẹ́ gbọ́ gbogbo tí wọ́n sọ ń pa wọn ìyá kan wà nù pàmí jẹ́ ojoojúmọ́ máa da ara rẹ̀ láàmú ni. ṣùgbọ́n tí wọ́n sọ yìí kò kún sí ẹtí à ń rò tọ́lọ́wọ́ ọ̀mọ́ sí ẹtẹ̀ tí wọ́n sọ síta. Ànábì Musa wa ń rẹ̀ ẹjọ́ kan. aleyhi salatu wa salam aṣọ tó wá bọ́ eléyìí tó tí o ti séyàn bẹ̀ séyàn bá ń bẹ̀ nínú ìbalùwẹ̀ nínú ilé mi tó wà covered tí o séyàn bẹ̀ kì í ṣọ̀rọ̀ ọyàn ní kíyàn tó gbòòwò rẹ̀ máa ṣùgbọ́n tí yẹn bá ń wẹ̀ mi táwọn yẹn fi lè rí yàn ó sì di dandan kéèyàn bò ó. ìgbà táwọn ẹbí wọn sá ń bẹ̀ yóò ti wọ̀ sí wọ́ọ̀sọ́ tí kò séèyàn tó ti gbogbo ibi tó ń rọra aṣọ sórí àpáta tó fi ń tó ti ń Allah akuba lòkúta sànàbì faṣọ sórí bó ṣe sórí báyìí kó fọwọ́ gbọ́ra ìjàmbá tó bá já ìnáwó nana bí musa bá mú lé kàkàkà. adé títí mi. aṣọ ni káwọn mi aṣọ mi aṣọ mi fún òkúta yìí aṣọ mi ní aṣọ mi ló gbé lọ yìí. Allahu akbar. náà yẹn wá sí jáde ká musa rí kẹ ah, musa rí kẹ ah, ah, nama kpera Allahu akbar. la ilaha illallah. na kaya yẹn. Aya ti ń sàsọ yìí náà wà náà Al-Qur'ani kì í ṣàròsọ ìtàn. Láti kúnnú kàlàdé na àgàwò Mùsà ní Kọ́bìlì Kọ̀bàrà Ahùwọ̀. Wọ́n fẹ́ tàbí màkàn. Wọ́n tún ṣe ìṣẹ́ tàbí màkàn nílá. Ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tó máa dà gẹ́gẹ́ bí àwọn ọjọ́ ànábì Mùsà o. Ayọ̀hàn lábí iná àmàlú látẹ̀kùnú. lẹ́yìnà àgàwò Mùsà. Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo. Látàkùnú. Ẹ̀yin náà ẹ má joyè, ẹ má jọun, ẹ má dàbí wọn. Kálẹ̀ nínú àgàwò Mùsà. Gẹ́gẹ́ bí àwọn ẹni tí fi ṣùtà kan ànábì Mùsà. Bàbá rọ àwùrọ̀ mi máa kọ́ lò. Ṣé tẹ́nu ni wọ́n fi ń kàn? ṣùtẹ́ ẹnu. rárá àwọn ọlọ́run ni mi máa pa lò. ọlọ́run lẹ́yìn tí wọ́n ṣe lè fọ̀bọ̀rọ̀ ọlọ́run ni máa pa lò. ni máa pa lò. ọlọ́run bá jẹ́ fọmọ kúrò bí tí wọ́n ń sọ. wákà náà ń dàrú lọ́ọ̀hìn wájú ìhà. ọlọ́run àrẹ́bí mọ́sá lọ́dọ̀ ọlọ́run kana wajihan. ìkànnì yamani ẹ̀ṣamani kì í máa ń ṣèyàn yẹ̀bùyẹ̀bù ẹni tọrọ rẹ lákàkún máa ní gbogbo ará àdúgbò wọn ti ń sọ̀sọ̀kúsọ kiri sọ́ńtẹ̀nubọ̀lẹ̀ sọ̀rọ̀ kiri ah, ìfẹ̀nẹ́tayé ò ní sọ ń parẹ́ àfikọ́nà máa kí ẹni wọ̀n ní sọ ní a máa jí ìdí ọlọ́run ọlọ́run ìkẹ́ tó máa ń dé táwọn èèyàn fi máa ń sọ pé ṣẹ́ṣó lè ọlọ́njọ́ ṣe fún mi ọ̀ ọwọ́ tí ò sí ìṣòwò làwọn èèyàn ní rí nǹkan sọ̀tọ̀ oríṣiríṣi òsì ìgbò tó ìsì máa pààrọ̀ aṣọ gbégbé nǹkan oríṣiríṣi nǹkan ríṣi náà yàn ní ríṣi ẹrù bá lè fi ilé kẹ̀. tí wọ́n ti nǹkan bá ti ń tẹ̀lé ara wọn bá ẹ ẹ máa ṣe rí owó ẹ ẹ mọ̀ bóyá wàláhì wọn kọ. àyínná kúlá ní ìmọ̀tẹ́ máa ṣàṣòro dì. gbogbo ẹni tọ́lọ̀ ń bá kẹ́ ìkẹ́ àná yìí musa yẹn kọjá ah, lásìkò tí wọ́n ń pa ọmọ káàkiri kí inú náà ni wọ́n tún ti fi ilé tó jẹ́ yìí àìnú ìlú náà ni wọ́n lè ti ti sọ ẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ kankan ti wà nílẹ̀ ti pẹ́ gbogbo àwọn àwọn àwọn bàbá wa àgbà yẹn ni wọ́n máa ń mọ àwọn irọ́ wọn ọdún wo ni wọ́n bí ilé ọdún tí wọ́n tẹ̀ ilé ìtújọ ọmọkùnrin kò sí ẹgbẹ́ ọmọkùnrin tó ń jọ bí wọn lọ́dún kan náà ṣé ẹ̀ mọ̀kọ́ tí wọ́n bí ànábì Musa ni wọ́n ń pa gbogbo ọmọkùnrin aṣọ pípẹ́ lánàá kọ́kọ́ di ẹ máa ṣe àwọn tí lọ́dún kan tí wọ́n lè lọ́dún kan ọdún tí wọ́n tí wọ́n kọ́ máa pa wọ́n yẹn ọdún yẹn ni wọ́n bí òun tó ń túmọ̀ sí pé lọ́dún yẹn nínú ìlú yẹn nínú gbogbo bani sọ̀rọ̀ èè wọn à lè rẹ́ nìkan tó jẹ́ ọmọkùnrin tó jẹ́ ẹgbẹ́ àlejò musa àbí kò fi ọdún kan ju lọ àbí àlejò musa fọdún kan ju ẹnìyẹn lọ. àwọn obìnrin ni wọ́n jẹ́ irọ́ rẹ̀ tí wọ́n jọ bí lọ́dún kan náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wá ń gé mà láàrin ìlú ó tún wá gbé láàfin wọn ò dẹ̀ kí wọ́n ké wọ́n wá láàfin àpèlè níbi rọ mi lè tí wá wá wọn bá tún wá fẹ́ wẹ̀ pẹ̀lú wá bí gbogbo wá sí wẹ̀ kò tún gbà fún àǹfààní àti ẹ̀sí kirikiri rí. yá ayọ́ alẹ́bí náà àmàlà ń la tẹ̀kúnú kálẹ́bí náà àgbà òmùsà fàbárà àhùlọ́ òmìnira kọ́lù. ọlọ́run ẹ̀yin náà má dà gẹ́gẹ́ bí àwọn èèyàn yẹn o torí wípé. ọ̀gá ìdàlọ́ ìwà bí ha. wọ́n ní kọ̀zá inú lèmínà wàhálà ọ̀nà àbúrò lèmínà ni. ìtumọ̀ rẹ̀ tó kéré tá a lè fi tún tàwí wọn náà ní pé ẹni tó bá fẹ́ ìkòkò tó bá fẹ́ di ata ìdè rẹ̀ agbóná ẹni tó náà bá fẹ́ sọkàn láyé ojú rẹ̀ á rí òwò. kọlọmọ jẹ agbẹnú tán máa wá máa ń báyìí ni. oríṣiríṣi ń ìṣẹ̀lẹ̀ sáwọ́ tó kò ṣe kà tán ìkànnà náà tó fi kún tá à ń bọ̀ ń bẹ̀ ń sàlẹ̀ yìí. gbogbo lọ. lẹ́yìn gbogbo wàhálà ìdààmú yìí sọ́nà bí tí wọn lára pọ̀ tó ti bẹ̀rẹ̀ sí ké ó ti bẹ̀rẹ̀ sí ké dáwà jáde díẹ̀ díẹ̀ ìdáhùn náà wá rí ká ó làwọn yẹn wá ń ṣe yìí anábì Musa jáde ń jọkàn aleyhi salatu wa salam wọn wá rà àwọn ọmọkùnrin méje kan àwọn bá wọn bá wọ jà wọn kò dì mú ah, ìjà yìí pọ̀. ودخل المدينة على حين غفلة من أهلها kọ́kọ́ fìgbà kan yẹra nígbà tó ti bẹ̀rẹ̀ sí pé dáwà jáde sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ máa fi hàn wọ́n sì bọ̀ wá yẹra anábì musa wá wà á ìlú wọ́n rìn lọ ló bá rí ووجد فوجد فيها رجلين يقتتلان ترى أراكم مجكا يقتتلان yàkọ̀tàtìláàyè tutukọ̀tàlà tutukọ̀tàlà tututikloye ọ̀pá báwo ló ti fẹ́ tún yàkọ̀tàtìláàyè. yàkọ̀tàtìláàyè. àwọn méjèèjì para wọn àbí wọ́n para wọn. kò sọ̀rọ̀ mọ́ para wọn fífi fífi. èkìtà tala yàtọ̀tà kìlọ̀ èkìtì làálàá wọ́n para wọn. lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn. lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn. fàwọ̀jáde bíi hàrọ̀ jílẹ̀ ní yàtọ̀tà tìlà ní hàdà ní ṣí àṣehì wàhálà ní àdúwìhì. kíkẹ́ wọn máa dàrú máa wọn yàn lójú rọjùláàni ni nípìlẹ̀ rọjùlù lẹ́yà kan wájú wa rọjùlù ni man arákùnrin wàlábìnrin bọ́ì rọjùláàni ọ̀nì méjì ṣùgbọ́n torí kó wà ní ipò mọ̀fọ́nlù bìí. mọ̀wájà dàrọ̀ jù lẹ́yìn. tuntun wá di pé mọ̀wájà dàbí ha. rọ̀jù ó wá rí àwọn arákùnrin méjì. yàkùtẹ́tìlá. eléyìí náà dẹ̀rẹ̀ kẹ́lìmọ̀ yàkùtẹ́tìlá ni wàlá tara gbólóhùn yàkùtẹ́tàlá ìfúdáàlà làwọ́sí ìfúdáàlà yàkùtẹ́tìlá ni táwọn méjèèjì ń wọ̀ yá àjà. bàrà wọn fa. wọn kò dì mú sára.

ìsàlẹ̀ akérọ́dún náà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti lé lógún ọdún ó ti lé lógún ọdún gbọdọ̀mọ́rán ti pé ìṣẹ̀lẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ninety nine di nineteen ninety nine àwọn arákùnrin méjì bẹ̀rẹ̀ tó wọ̀ yájà ní sàlàkì ní junction tó wá sí òkè látòrò yẹn àwa dúró bí àfẹ́ wọ mọ́tò mọ́ bọ́lá ti tàjẹ́ náà ìyànà látòrò ní junction sàlàkì yẹn làwọn méjì bá bẹ̀rẹ̀ jà àtà <laughs> àwọn bọ̀ sọ̀bẹ̀ ní kálukú bá ń wù wọ́n ọwọ́ ilé ìjì ilé ìjì lọ ilé ìjì ilé ìjì ilé lọ subhanallah alazim ilé yà jẹ́ ọ̀pọ̀ abúlọ́dà jẹ́ kọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sàṣẹlẹ̀ báyìí gbogbo wa máa ń kàn ní àyà wa máa dúró yìí àbáyé jẹ́ máa subhanallah máa ti jọ yọba ẹsẹ mi lè ilé máa ṣiṣẹ́ lè ṣe máa lù ú yẹ pa máa kú yálà ìjà ẹ̀ wallahi gbáà àwọn aṣáájú mẹ́ta ń wò wọn lójijì báyìí akọrí pé kọ́nu wọn nọlẹ̀ ní. Ìjẹ́ oníkàlùkù bá tún pa. Láta iná sọ bíra hàn bí màkà àfọ̀mọ̀tì. Ìnálùbà ó ọ̀dà tó dì mí mú kí àtàlà ká sáde fojú kéré nǹkan ní ìgbà àti àti fi máa kọ́ ọ̀sọ̀ máa tẹ́. sẹ́rí ìgbà tí wọ́n bá ń bíyàn sí lórí yẹn bá dé ṣètò àlè ló ń bíyàn o. àwọn àdàwọ̀ ìbílẹ̀ ṣẹ̀tọ́ àlè a máa kí ni láyà tó má gbà ọ̀tẹ̀ ní ẹni jẹ́ kó mọ̀ kó kìí jẹgbẹ́ bójú yálà yẹ jẹ wọn náà máa sọ ọmọ atasókè báyìí a máa ń fẹ́ wà nígbà ẹlẹ́mí àtẹ̀tún fàṣẹyà máa tún ọ̀dì mú lọ́rùn ọ̀fàṣẹyà mọ́ lọ́rùn ọ̀fàṣẹyà báyìí àti jàtọ̀ ni wọ́n á kéré mọ́lẹ̀. làtà ọ̀nà sọ̀gìrà bí màá sọ màtí. ọ̀ máa fojú kéré nǹkan bá yẹra kéré bí màá sọ nígbà tí wà á ti nǹkan bá fẹ́ wọ̀ yá jà tó wá ní kí tó kéré wọn ni màá lu màá sọ̀rọ̀ sí lámọ́ yín nínú rẹ̀ àbàjẹ́ ó mọ tó fẹ́ bala hàn. láti ẹ̀kìrọ̀ náà fàbírọ̀ fi máa kọ́ sọ́mẹ̀tì. àwọn ẹni máa máa fojú kéré èèyàn kan nígbà tí wàá tiẹ̀ bá fẹ́ pọ̀ yá ìyá. ìnàlbàrú dọ́tà tòdì ní ìmọ̀kìlá tálẹ́ àtàdé. tẹ̀rẹ́ lèmi náà ń gbà tọrọ bá pọ̀ wọn sọ̀rọ̀ mi pọ̀ àwọn gbé ọmọ eléyìí. mẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ fáwọn aláàrí kí n má borí rẹ̀ ìní adìẹ àwọn atara bọ̀ ọ́ Allahu Akbar. iná lè bá wọn dọ̀tà. èèyàn ti máa ṣe ní adé máa rí ṣe kọ́lẹ̀ èèyàn máa bẹ́ ń sí ojú ni lọ́jà ń gbà mí àbí tí wọ́n jọ ga sọ́ra wọn tó ti ń nà kí lè máa gbé ẹni tẹ́ pé kò gbogbo gíga rẹ lè má ju bàrà àti rẹ lọ wọn á dẹ̀ wá wọ ẹ lẹ̀ iná lè bá ọ̀dọ̀ tó ti di mọ́kìlá tẹ́lẹ̀ àtàdé. sẹ́rí àlùbá ọ̀dọ̀ ẹ̀fọn aláǹkì rẹ̀. àlùbá ọ̀dọ̀ tó ẹ̀fọn mosquito. tó ti di mọ́kìlá tẹ́lẹ̀ àtàdé. mọ́kìlá tẹ́lẹ̀ àtàdé. a máa kọ́ mi dé lójú alásàdùn ní kìnìún ẹ̀fọn a máa gba ọmọ ike lójú kìnìún. tó bá kó sagbari ẹ. nígbà tó bá kó sí ní agbára àgbẹ̀tẹ̀ kó sí lójú tó náà. kílélè alẹ́bẹ̀ sí ara rẹ̀ èèkan náà lójú. iná bá ọ̀dọ́ àbàdùdì ní ìmọ̀kúnlá tálẹ̀ azadé. alọ́ni ń di girigiri pé màá lu ẹ̀ pa màá jálè ṣe. òun fúnra ara rẹ̀ alẹ́ tòkúta mọ́lẹ̀ ayò tó. Allah. ó lẹ́yìn tó fẹ́ bá dàgbẹ́ ni máa ti dọ́jọ́ rẹ̀ yóò bí gbàgbé oríṣiríṣi là ń gbọ́ ṣùgbọ́n ẹ̀sẹ̀ mi rí ni ìṣe mi ń sọ lọ́wọ́ yẹn. ẹnì kan sọ̀kọ̀ fún ajọ kan náà tó ní àwọn méjì kan náà ń jà ẹnì kejì tẹ̀ tó ti ìyẹn tún sáfà ìṣe orí kódà kó wẹ̀ ju ó ju ju tòun lọ ìyẹn bá tún sáfà ó cross other side. a ti bọ̀ báyìí ó kọ̀ já rẹ̀ gbani ó bá tún kún cross lọ́wọ́ báyìí kò ṣe já náà wọ́n ti lẹ̀ nìyẹn. iná yìí. iná ìbá wọn bá sábà di kékeré ní ẹkú kan bójú kúrò kúlẹ̀ máa lọ. kódà kó o lè dáhùn fọlọ́lọ́ lọ́wọ́. kódà kó má ti sọ́ọ̀rì ṣàfilẹ̀. lẹ́yìn sáà ibi tẹ́lẹ̀ tí ń bẹ̀rẹ̀ náà ni bí èébú. ojú ń dùn ẹ́ ojú ẹ pọ́ọ̀lù onígbọ̀mọ̀ traffic ibi tó ti máa ń sábà bẹ̀rẹ̀ náà ni bí irú eléyẹn àṣejì méjì kù ṣéjì ẹwọ ló kù kò ní ètò àjọ sọ́ọ̀sì ni ẹ̀jẹ̀ tó kó máa gbé ìyàwó lé aṣọ fẹ́ jẹ́ àmì sọ́nà tẹ́lẹ̀ ní ṣe ah, ah. ìlú náà fẹ́ gbé láti gbé. lọ́la bá a tó pẹ̀lẹ́ tù mí ó dà èlò lẹ fẹ́ kí n fi kù ẹ fi yé báyìí kù lọ sí ẹmọ pé ẹmọ pé yàyí àti ìtajọ sí nìyẹn ìgbà tẹ́tí wá fẹ́ ìyàwó lé ẹ bá ti sọ fún mi pé ẹ̀ lè gba ìyẹn mọ́ tó bá jẹ́ ẹni tó ti mú nǹkan tí nǹkan pa lórí abẹ́nìkan tí wọ́n ti sa sẹ́hìrò tí wọ́n ti sa sí àsàfin ṣiṣẹ́ láàrẹ̀ ó wá fi kí ó máa kọ̀ǹtáàtì ẹ̀ níbi àsàfin tó ṣiṣẹ́ láàrẹ̀ tọ́jú máa wá fọ wàhálà ìwọ́n má jọ kó jẹ́wọ̀ fún lówó yẹn iṣẹ́ ara green tó ń mọ iṣẹ́ à ń fún yẹn iṣẹ́ ara kìkìsì fún ọmọ kíkún fún fifty naira twenty naira yọ̀ǹda rẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ arákùnrin yìí náà bẹ̀rẹ̀ sí jà. yọ̀bọ̀tà sí láàánú hálà ní ìfi àti yìí. gbà sí kíní káàkiri báyìí dábàá rí pé ìyẹn ó ṣubú lulẹ̀. àwọn yẹn sáré tẹ̀ dìdí mú ọmọ wọ dìdí yọ sáré mú ọmọ yẹn tó mi lé lórí. wọ́n gba apábá yìí wọ̀ wọ́n gbé kejì báyìí wọ̀ ah. oníkàlùkù bá yà ọba súnmọ́ owó òkè ẹni tí wọn àti ẹjọ́ ń jà àti pé ẹrù òtú ẹrù ni màá pẹ́ màá dúró sí ẹ̀ wọ́n mọ́ ìbọ̀bọ̀ ìbá ó bá kiri mọ́lẹ̀ náà bá sùn náà bá mú lé náà bá mú òṣè tí ó wọ̀ mọ́ ọ́n. ولكن الشديد الذي يملك نفسه عند الغضب nípa ṣẹlẹ̀ ìlú ìṣòro à. lẹ́yìnbá ìṣẹ́ni ìdòmí sọ̀rọ̀ àti. kì í ṣalágbára lẹni tó gbìyànjú gbà tó jẹun wọlé. lẹ́yìnbá ìṣẹ́ni ìdòmí sọ̀rọ̀ àti. má pọ̀ pẹ́ ìyẹn jẹ. lẹ́yìnbá ìṣẹ́ni ìdòmí sọ̀rọ̀ à. ẹni èṣù ń lò lélẹ̀ yẹn. lẹ́yìnbá ìṣẹ́ni ìdòmí sọ̀rọ̀ à. anábìnrin kì í ṣalágbára ẹni kọ́ni mò ń sọ anábìnrin sọ òun. tó lágbára tó yẹ wá sí wọn àwọn wa tó ń ń dè ló mú kan tó lòun ń ní junction bíi náà ni ń bíi náà ni ọdún náà ti wà ní òkè lọ́hùn níbi tá a ti ṣe wàhálà kọ́ lọ́hùn tó sọ wàhálà wà ní dáadáa báyìí bá mú yìí ní ní ọwọ́ wàá fi tó náà bá bẹ̀rẹ̀ sí kókó lẹ́jẹ̀ ṣùgbọ́n àdúgbò fọlọ́ kókó jà sí kú mo jẹ́rìí fọmọ yàrá náà lè jarú jà bẹ́ẹ̀ máa ẹni tó mọ̀ ọ̀tá láti tó lòun kó ọ̀tá lùyàn ẹni tí wọ́n tó ń gbá àlẹ́dà lẹni tí ń bá ní lóòótá wọ́n adijọ́ kejì ló bá jẹ́ pé olóòótá ni àwọn èèyàn tó ń rọ́ tẹ̀lé wa náà ní àáfà àti tíléṣí o. ó ká tiẹ̀ wá ṣiṣẹ́ ni lẹ́yìnbá ṣe ní ìlú báwọn àyà tí wọ́n sọ ilé ìgbésẹ̀ ẹ̀ ní báńdì ìjà àwọn kan ní wà èèyàn mẹ́ta ní ìjà èèyàn mẹ́ta ló ń jà èèyàn mẹ́ta bolo máa ń jà ẹlòmíì wọn àti ìjà ẹgbẹ́ ni wọn tábà báńdì ìjà ní à lágbájá ni ọlọ́tí ni ìyá lábẹ́ yòókù sẹ́yìn náà mọ́ ni nígbàgídíjà gan ni onígbó ni ọ̀rẹ́ ìjà eléyìí àti ìjà ẹgbẹ́ ni wọ́n ẹ̀fílẹ̀ kọ́lẹ̀ má dùn sáànù ọ̀pẹ̀ fẹ́ là wọn. Ró lè pagò ó dẹ̀ lè bàjá. Ẹlòmíì òun jùjà lọ. Sábà bá ń jíjà ní àfà ìmáàmù à alájà ẹlẹ́ha ilẹ̀ wa ń tàdí mẹ́rin tí máa à kí ló ṣe pẹ̀lú ọlọ́kadà àwọn ènìyàn wọ́n tún à. Àwọn akíńlá àjọ bọ́jà làbíyà. Ṣé o ti rẹ̀ sinimá pa tọwọ́ mi kò sí ìgbà náà nìyẹn? Allah yíkù ilé yẹn ju ìjà lọ kò yẹ ká bá wọn níbi ìjà ẹnì kejì yẹn ẹnì ẹlẹ́kẹta kò lẹni tí ìjà jù lọ. kò tó jà ó máa ń kọjá yẹ o. sàkí ń ṣe bí ọ̀la yìí. irú ẹ sàkí. àwọn ènìyàn náà ja ewu tó yọrí sí torí bẹ́ẹ̀ kó o mọ tó wà lára ẹni tó fẹ́ bá jà o. lẹ́yìn bá ṣẹ́gun ìdòmí sọ́rọ̀ àá wọ́n ti ń jà sí pẹ́pẹ́ àsìkò wa kọ́ nìjà bẹ̀rẹ̀ ṣùgbọ́n jà kí n máa ń sè sórí ìjà ńlọ́mọ́ra ẹni ẹtí máa rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀ kan ìjà làákà ìlú máa ń bá yàn jà ìjà òfin tó bá yá sí ìjọba ló wá ń mú ẹ̀yìn ẹ̀ tí wọ́n jẹ́ yà kò bá wa yíwọ́ lọ́dọ̀ ìjọba lọ́wọ́ ti wọ́n lẹ́gàlì. aláyọ̀ wọn sá náà wọn níjà ọjọ́ là orúkọ ní sọ ni ọ̀rọ̀ yorùbá kan tó nìyẹn o ẹwọn tí anáde sọ orúkọ burúkú ló lè sọ ni ẹwọn tí sọ ní yìí náà salágbára lẹni tó gbé ní lókè báyìí tó ní tó mo ọlá ti na ìṣẹ̀lẹ̀. arábìnrin ti sáà ń pè lálágbára. kò náà ń alábàdàbí. wọlé ẹsẹ kẹgbà tí bínú dé tó tu ó lè kápá ẹ̀mí ara rẹ̀. wọlé. ó lè pèrè padà ó mìíràn kó ń bẹ̀. ọlọ́dún. ẹ̀ ọ̀pẹ́ lómi tọ́lọ́ ti ní kó bọ́ àti yé báyìí tó bá kàn án kó sọ̀rọ̀ káwọ̀ bàtẹ́ àmà lọ kọ́dọ̀ ó lè má ju wọ bàtà. ẹ ẹ tí wọ bàtà yìí. bàtà ní bàtà ní lùdìdì kò sáfẹ́ kí wàhálà tẹ́lẹ̀ ó lè rọra fi tẹ̀ ẹ́ lẹ̀. alábìíní alágbára ni ẹ̀ o kí la kẹ́ yẹn ìyẹn gangan alágbára ẹni tó lè gbé ni ẹnìmọ́yọ́ ọkùnrin mi tẹ́ pé àìní gbé dínú mi ló jẹ́ kó lùyàwó rẹ̀ pa ẹ̀ṣà ń kàwé rẹ̀ ìbínú ni o torí pé èèyàn tó bá bá obìnrin gbé ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹsàn ìkẹwàá ah, ah. ó tún ṣe ń bá gbé ah, mo fẹ́ fi kọlifá yẹn lágbára mo fẹ́ fi ẹgbẹ́ kìí ṣe gbogbo obìnrin òun náà ni wọ́n rí bí mo ṣe fẹ́ sọ yìí tó bá fúnra ọkùnrin bẹ́ẹ̀ ní bèrè pé kó wò ó sàn sùúrù rẹ̀ yẹn wù mí rí o torí pé ìwà wọn wọ́n bá gbé yọ́ngbà ní èèyàn abẹ́lẹ̀ ká ah, ah, ah, orí ẹ̀ yìí ṣùgbọ́n yóò gbọ́dọ̀ tó àbí kí yẹn dààmú wàrà nǹkan kan ṣe é ní láwọn wà tó wà irritate máa ń sábà wáyé lọ́dọ̀ wọn ọkùnrin náà ní tiẹ̀ lọ́wọ́ o ṣùgbọ́n ìdásọ́lọ́ ń dá àwọn tí yẹn bá ti gbẹ́sùn lépò ní dúnyàn lákàyè wọn tẹ́bàtẹ̀ tó ń sọ nǹkan bí bá ti bá ń dúró àtúnwá fún yín níyọ̀ ògùn táǹkó ohun tó tún sọ ṣé wàá bára àwọn ọgbà ẹni ẹyin náà sọ ẹni kí ní kan ṣọdà ah, mo ti gbọ́ ṣàwọ ṣàdó ti gbọ́ jàpáni jọ òun ti jẹpọn ooo òun ti bọ́ lọ́wọ́ rẹ gbé ṣùgbọ́n gbogbo nǹkan ti wọ́n ń sọ pé fún gẹ́gẹ́ bí baálé ilé òní lálàáfíà bíbí òní fẹ́ ráì Amíjì náà kíjà mọ́lẹ̀. Ọ̀dọ̀kọ́lẹ̀ kan ní náà ní gọ́gúlà ti ní. أهلها فوجد فيها رجلين يقتتلان Another problem eré tó tún ṣẹlẹ̀ yìí, àhábì mọ́ sára àwọn méjì tí wọ́n ń jà. Hádà ní ṣìyàn ti yìí eléyìí wá jẹ́ nínú àwọn Bani Isra'il. ọ̀nà àgbà mi ni àjò wíhì. ẹnì kejì jẹ́ nínú àwọn ọ̀tá wọn tí wọ́n ń pa wọ́n. ọ̀sàbọ̀ àbáwọ̀ lẹ́bí mi ń ṣe ọtí àlàlẹ́bí mi àjò wíhì. tó bá jẹ́ iná ní kọ́ èyí tó ń jẹ́ nínú àbálẹ́ ìṣúra ni ẹ bá rà níbi Musa tó bá dàmú pé à èèyàn wa lélẹ̀ tó bá ń pa níbi Musa kọ́mọ ya wọ́n á rẹ́síù mi lọ́dọ̀ ọkùnrin yìí ọwọ́ yẹn ti ń dùn ọ̀sán rọ́ àgàwò ó kígbà nígbà nígbà kígbà nígbà nígbà nígbà Musa jẹjẹ la mẹgbẹ Musa ń lọ ewu wàhálà àkóbá àdábá ọlọmọdé àárín ẹjẹ ẹlẹjọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìtàn ẹgbàjú aláàlì. àkóbá dábà. ọlọ́run má jẹ àárín. bàbí yàrá. anábì musa alẹ́ ìsọ́lá tó sọ̀rọ̀ lọ́nà bá. pàṣẹwà máa ń lẹ́bí ní ṣíọ́tì alálẹ́bí mi nàdòwe yìí fọwọ́kàtà mọ́mọ́sá àfàmọ́tọ̀ alẹ́ yìí. anábì musa náà bá tó bá súnmọ́ ká má ṣe lè ṣe náà lọ́nà bá dáadáa kò fẹ́ gbẹ́ kọ́kọ́ fi yúnú. yúnú fílẹ̀ tó fẹ́ pa ni. màwa kan sàrò mọ́sá. fọkọ́dọ̀ rẹ̀. fọkọ̀bọ̀ ẹ̀lẹ́. ọ̀pọ̀ ìfún ní tẹ́ńsán kó ń fẹ́ pa o. Oníṣẹ́ńsọ kó náà fẹ́ kọjú ìjà sí o, òun fẹ́ ń làwọn ni o, ó dẹ̀ pé yẹn ti ń du ọwọ́ yẹn ti dùn. Tẹ́bàdẹ̀ fẹ́ jáyàn gbà tó ń bẹ́lì kejì jà nígbà ní ẹgbẹ́ náà bàbá wa bá yàwó bá ń lájà. Ẹni táwọn tán rí pé ti ẹlẹ́ jù, wọ́n lè máa ṣí lábàrá, wọ́n lè máa gbá. Wọ́n ṣáájú kó sálè fìyẹn lẹ̀, wọ́n lè jàgbà kó lọ́wọ́ ẹ̀. Torí pé nínú àwọn òṣèlú kò tàbí ńlájà náà nìyẹn. Bákan ṣe ń pa nìkan tí o máa rí kọ́ àwọn mi ń bọ́ sóun lára kó bójú ẹ̀ nǹkan bàdá mi àmì láìpẹ́ kọ́tà ṣe ẹ̀ wá ṣókẹ́ ju èmi náà kí ló ń ṣe ẹ náà kò filẹ̀. nǹkan náà ni musa náà ṣe o. Fakọ́bọ̀ lẹ́yìn. Arákùnrin ẹ bá mẹ́yìn lọlẹ̀ báyìí ló bá dákẹ́. Bọ́lá hàdá mi ní ẹ̀mẹ̀lẹ̀ ṣe é bọ́. Mọ́sẹ̀ kẹsàn-án náà ni Musa ní. Ọba. Ah, ilé tó tún ṣẹlẹ̀ yìí. nínú àmàlẹ̀ ṣe pọ̀. wàhálà ní ilé tuntun dédé yìí o. nínú àmàlẹ̀ ṣe pọ̀. arákùnrin ti kú. nínú àmàlẹ̀ ṣe pọ̀. alábìmọ́ta ní iṣẹ́ ìṣeré o. nínú ẹ̀dùn wọ̀mọ̀mọ́. مضل مبين Ànábì Mùsá ní sẹ́rí èṣù yìí ọ̀tá tó fojú hàn ẹ̀dọ́ wọn. Oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà fi ti ní lọ́jọ́ ń jẹ́ kéèyàn tètè débi tó fẹ́ dé bọ̀rọ̀. Ah, àdúgbò ni ọ̀ mọ̀tẹ́ńtà ọ̀tá mọ̀júlò ní máa ń sọ nínú mọ̀bí iná kódà ọ̀tá tó fojú hàn sí ọ̀kárakà mọ́ni. Ah, alákòóbá alákòóbá ni ọ ó máa ń fàní àjò ẹ̀dá sẹ́yìn ó dání sẹ́wọ́ ìtàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tí yẹn bá bá yẹn gbà tó di wàhálà sẹ́ni tó tó bá ní jà náà arójú ráàyè máa ṣiṣẹ́ tiẹ̀ lọ. kí yẹn kan rárá máa lọ kínú yẹn dẹ̀ máa fi lọ kó tà rọra dírẹ́fì délé àbí kó rọra rìn délé àbí kó rọra dé ibi iṣẹ́ tó ń lọ kó sà máa bá tiẹ̀ lọ. ṣùgbọ́n níbi gẹ́gẹ́ bí ẹ̀dẹ́yàn kí ni yẹn kálára ó fara fọ́ ọlọ́run lọ́wọ́ ó lè máa bá a lọ bẹ́ẹ̀ ó sàn dúkó di wàhálà bíyàn òkú tó bá ṣe lè ṣe bí ò ṣe lè ṣe àwọn ọlọ́pàá bá ká àwọn ẹbẹ̀ àwọn akó wọn di police station ẹ wò ìdààmú ẹ wò ìdádúró ẹ wò di lọ́wọ́ torí ẹ gbogbo àwọn alájà ń di là gbogbo mi nígbà ẹjá máa kẹ́kọ̀ọ́ látara àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan láyé ẹ má jẹ́ káwọn èèyàn máa fi tiwa ẹjọ́ kan máa wo títí wa gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n máa máa wa gẹ́gẹ́ bí àríkọ́gbọ́n ṣẹ̀dírì ìjẹ́ ti jà lọ sórí sórí ibi tọrọ tiẹ̀ náà yọrí sí. gbogbo òwòsí kan nìyẹn máa ń kọ. gbogbo ráìtì máa ń kílè ìyẹn máa kílè láwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà kì í máa ń ṣe é ṣe ìyá máa mọ̀ sí ráìtì ilẹ̀ kí ìyá lè ní bí ìyá fi ẹ̀tọ́ mi ilẹ̀ kí ìyá lè lálàáfíà ṣùgbọ́n mo fẹ́ ráìtì mi ọ̀dà tó fẹ́ bí kí n sábà rọrùn ọmọ kódà wàhálà para lé ọlọ́pàá para kíníkàngbà ní ìlú àsùnì yìí sì kìí tẹ̀ ń sọ̀dọ̀ ọlọ́pàá kí yẹn kàn máa parọ́ ọlọ́pàá rà bọ́ nílé baálẹ̀ lọ́yọ̀njú ọ̀rẹ́ lè lọ́yọ̀njú kéèsì tọ̀hún Asuni náà jẹ́ kan pé kí ló dé. Kọ́lá máa ga mí ní abẹ́lé ṣe ìpàdé iná ohun ẹ̀dọ́ gbọmọdé lọ́mọdé ló ń kọ́lá rọ́bì ní ìbọ̀lá tùnà fún sí. Amẹ́lẹ̀ Mọ́sá ni á ah, ọlọ́run mo ti ṣàbọ̀sí ara mi. Ní ìbọ̀lá tùnà fún sí ìfọ̀bù bíbélì ìfọ̀sọ̀fọ̀rọ̀ yàwó. Tolúkọ́ náà bá náà mọ̀ ikú ohun tó ṣe kò máa mọ̀ ṣe kì í ṣe intentionally tá à ń pè ní alakọ́tìlú lè amúdì là kì í ṣe pé màá máa pa ni akúlù ilé alakọ́tìlú alakọ́tìlú ìpani tó wáyé ní sẹ́kílì ni àsìkò yẹn tó sígbà táwọn ẹ̀mọ́ sábà wọn ni. Àlẹ́ mi sábà sọ pé pẹ̀lú ẹ̀ náà sẹ́. Wọ́n ní bàbá ti ń pèrè ajá máa pèrè olùgbòrò ti. tí wọ́n fi nù ẹ́ àbá mọ́mù tó ní kì í ṣe ń ṣe sí ewúrẹ́ ìhùn tí ẹja ya lájí o pé kì í ṣe ti mọ́mù tí wọ́n máa tó mọ́ pé ewúrẹ́ mọ́mù ewúrẹ́ mọ́mù bá kó ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kan sọ pé ewúrẹ́ wọ́n rúkọ tó ń sọ máa fi náà ní nítorí téèyàn máa ń rò ń gbà mí nìyẹn tó ya pé sẹ́lẹ̀ oní bá ṣe ra nù ní tó pé ẹnìkan tó ń ọmọ wa àbí tó jẹ́ wa a pé ẹ̀dọ̀ náà mi sáà kìí rẹ̀ lẹ́nì pẹ̀lú wá ṣe dẹ́gẹ́dẹ́ yìí náà rọ̀

ó lè lé ó lè jẹun tán kọ́ wọn bẹ̀rẹ̀ ní ẹ̀dẹ̀ wọn fáwọn alẹ́ onísọkúsọ ní iná tó bá fẹ́ sọ̀rọ̀ àti wọn tán kọ́ ẹ́ mọ́kíláàsì yìí nìyẹn níjẹ́ ló ti gbọ́ tá a kọ́ wọn kọ́ kọ́kọ́ ń bí ìyá àti nsọ́tò yìí àníyàn rẹ̀ jọ yìí ẹ̀yìn rẹ̀ dúdú ó wà fẹ́ bu àtẹ́lẹ̀ kò wá rọ́nà tó wọn fẹ́ ní kó wá ló bá rọ́ opportunity. ó lè ní kó má lọ mọ́ṣáláṣí náà kọ́ra ó lè lọ bá àwọn òbí rẹ̀ kó wọ́n mọ̀ yẹn ti ìyá mẹ́ta ní ọ ẹ má jẹ́ ó lọ bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ láti ń kọ́ ń kọ́ kó kọ́ o. àwọn àti ń kọ́ ní kọ́ kó kọ́ mi káàtà lè wà. ọ̀la rántí mi bọ̀lá tó ná mú sí. anábì musa ni tí mo ṣe yìí. ọlọ́run mo ṣàbùsà rà ní. wàá gbìyànjú lè. khalil khalil peter hayin ẹni forí ọlọ́run jọ forí jì mí fọ̀gọ́fọ̀rọ̀ la. fọ̀gọ́fọ̀rọ̀ la o. torí kọ́ lọ́wọ́ bá náà mọ̀ yìí pé kì í ṣe tó máa mọ̀ ṣe. iná o. ọlọ́run bá forí jì mí. wàlúgbọ̀gbọ̀ rahim. ẹgbẹ́ jọ ọlọ́run bá lọ́ba tí máa ń forí jì ní títí tí máa ń kẹ́ ni. ìjọ ọlọ́run bá àwọn ẹ̀kọ́ tàn án rí kọ́ yìí lọ́njálè lóò àwọn bàbá wa ní ká ṣe ń rọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú. rọ́jú ló wá sí bàtí rọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú ló wá sí. a ti kọ́ ọ̀tá ti lò ó àwa náà tá à ń sọ a ṣe ń sọ tún àwa náà sí láwọn ibi tá a kù sí kò sẹ́ni tí ò ní lára kò sẹ́ni tí ò ní àwọn ìwà míì ṣùgbọ́n tí yàrá bá ti ń sọ èrè ọkàn máa jẹ́ ni kíkẹ́ máa dẹ̀ sọ̀rọ̀ ilé máa dẹ̀ tún ṣe ru ilé ìyá péré ìyá padà ńgbà tí yàrá bá fẹ́ ṣe. kúrò yẹn náà máa dábì láàrin ìgboro ńgbà mi máa wọ àkúwà fún yẹn yá fẹ́ sọ̀rọ̀ àwọn yàrá kan ló ń kọ́ sí mi lónìí pé mọ́mù wọ́n lè jẹ́ ni mímọ̀ máa ní. ó fẹ́ wọlé síwájú mi tó bá ti pamílẹ́ mi ilẹ̀ ní fún lọ́nà ah! àwọn yàrá ni ìmọ̀ ní àdẹ̀jẹ̀lẹ̀ ń gbà mí lóòótọ́ sẹ́wádé ní ẹgbẹ́ àṣẹ́yìn ẹgbẹ́ kí ni àwọn àwọn akíní láti súnmọ́ ń wá sọ́nà àwọn ni àwọn náà ta ń sọ ọlọ́njẹ́ kásì máa fi sínú àdúrà káde máa ara wa ìní ìṣílẹ̀ mi ní sọ̀rọ̀ ne ìní ìṣílẹ̀ mi lẹ̀ ní ṣíṣe ìní ìṣílẹ̀ mi lẹ̀ kí ẹ máa ṣílẹ̀ kí ẹ máa ṣọ́ rẹ̀ kí ẹ máa ti wá sọ ah! kí ẹ máa ṣẹkímẹ́tà rẹ̀ kí ẹ kẹra ti wá ara rẹ̀ gbà. ọlọ́run wa kó ṣe àmàna wa kó yọnu sí wa kó túbọ̀ kó sáré lókè halali kan kankan wa. àmín subhanakallah muhammed kabir allah ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.